الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته akin kábọ̀ sí orí ètò wa manar sebil bí jẹ́ ti máa gbàlejò àwọn olùmọ́ wa adọ́kùn ṣàfọ̀dún gbádùbọ̀rọ̀ jí ní orí ètò kí ẹ ti máa béèrè ọlọ́kọ̀ọ̀jọ̀ káwọn béèrè tí ó bá yẹ yín so kí a tó tẹ̀síwájú ìgbé alákọ̀ọ́kọ́ níbi ní àárọ̀ yìí tí olùbéèrè ń béèrè òun náà ní pọ́n ní gẹ́gẹ́ bá san pé àkókò yìí ó jẹ́ àkókò tí a máa fi siyam ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù so wọ́n sọ pé àwọn gbàgbé lánàá láti ṣe siyam àmúlé monday àwọn orí típọ̀ fẹ́ ṣe siyam fi ọjọ́ monday so sáwọn dáadáa níyẹn ti ayam sẹ́bí papọ̀ mọ́ bẹ́ẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إجابة السماء إقامة حديث ولا تدع النبي صلى الله عليه وآله وسلم níbi tí wọ́n ti ń ṣe wá lójú kòkòrò kí wọ́n máa ṣe siyam ọjọ́ mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan. àwọn àdìsí kan ti ẹ̀ wá táwọn là pé kọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn táàtò máa ṣe siyam ọjọ́jọ́ kẹtàlá ọjọ́ kẹńlá gẹ́gẹ́ bí òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù eléyìí tó túmọ̀ sí pé tó bá pẹ́ ayyamul biyad èèyàn bá fẹ́ ṣe sòyàmù rẹ̀ yóò bẹ̀rẹ̀ ńrọ̀ àná yóò ṣe kárí òní yóò wá parí ẹ̀ lọ́la ẹni tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa mú gbàgbé láti ṣe sòyàmù lánàá ṣùgbọ́n tó rántí lónìí ó lè bẹ̀rẹ̀ tiẹ̀ náà lónìí pẹ̀lú àníyàn méjì ọlọ́run sì fún un ládàá méjì lónìí ó ní ọ̀nṣẹ́ sùyàmù ayyámù bíọ́ àti ti ọjọ́ àtìní ọlọ́run fọ́n ńlá dá méjì ọwọ́ àtúnṣe tọ́lá pẹ̀lú àníyàn ayyámù bíọ́ ìgbà tó ti wá jẹ́ pé méjì lórí gbà nínú mẹ́ta kò sí nǹkan tó burú kó tún fi tọ̀tún lákùn kó fi lè bá àjá sí pé ìjọ́ mẹ́ta náà ló fi ṣe sùyàmù láàrin oṣù nítorí pé téèyàn bá fi ìjọ́ mẹ́ta ṣe sùyàmù láàrin oṣù ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó ṣe pé gbogbo oṣù ló fi ṣe sùyàm nítorí pé alḥasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lọ́lọ́run fi san fún wa a sì mọ pọ́gbọ̀njọ́ ní máa bẹnu oṣù ẹ̀sìn Islam àbíjọ́ mọ́kàndínlọ́gbọ̀n bí ẹ bá ti wá ṣe sùyàm ọjọ́ mẹ́ta láàrin oṣù ẹyọ kan ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni pé gbogbo oṣù yẹn ló fi ṣe sùyàm kọ́lọ́run ọba kó fún wa ní dáadáa sí i orí nọ́mbà tí a máa pè tún náà ní zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six a bá wà ní. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti bísẹ̀ ti ń pè. متكبر يا الله يا خالق يا الله يا خالق يا الله kí ni ìbéèrè yín. ní àwíjàre kan tí ó máa kírun ní ilé lẹ́yìn ọjọ́ jímọ̀ nìkan tí máa ń lọ jímọ̀ lọ kírun irú èmi tí mo sọ̀rọ̀ yìí sí ẹ̀kọ́ kan tí bá pẹ́ kí tó jì máa rọ̀ kí wọ́n àbúrò mi ilé ni ti máa ń jì lábàá torí bí ojú máa jì mí tí bá jí bí i àbí nine àbí eight nígbà mi. ilé ìbẹ̀rẹ̀ tó fi pé bí ẹ̀ bá jẹ́ mùsùlùmí tó wá ń ti bí káfíńtà bí bọ́ tàbí nǹkan tó jẹ́ sí ọwọ́ báwọn lẹ́sìn mi bá wá pè tó bá bá wọn pẹ ilé ìjọsìn àwọn tó lè lọ. ìbéèrè mi dùn ni pé ẹni tí ń ta ọtí tí bá ń ta oúnjẹ míì mọ ojú oúnjẹ jíjẹ tí ẹni náà. aleykum salaam. wa aleykum salaam tula orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè àwọn kan ni pé màmá wípé kí wọ́n ní ọkùnrin ò gbọ́dọ̀ da ìyàdílé sùn pé ní tó wà níbẹ̀ alhamdulilayi ẹni tó ṣe béèrè nípa pé kí ni ìdíwọ́ tó lè wà fún ọkùnrin tó lè mú máa ṣe sọ̀láàtì rẹ̀ nílé lábẹ́ òfin ọlọ́run mọ́ṣáláṣí iná lọkùnrin ọmọ lọ láti lọ sí náà kò tọ́ tó jẹ́ pé ilé láàmà dúró sí láti máa sin náà nítorí pé wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ láti lè gba ọ̀jẹ́ ilé táwọn kó àwọn kan ìtàn ìṣẹ̀ǹbáyé kan sí ṣùgbọ́n àyè tí wọ́n kọ́ kalẹ̀ kálíbà máa sin náà ọba níbẹ̀ ni torí ẹ̀ mọ́ṣáláṣí láàmà lọ àfi tó bá pé ara ẹ̀ ń ṣe ọ́ tí ò jẹ́ kó lè jáde ìgbà náà ni ìgbàláyè lè wà fún ọ lábẹ́ òfin ọlọ́run láti má lọ sí mọ́ṣáláṣí àbójú ń rọ wá bí wọ̀ sí kò sí ọ̀nà tá a lè gbà láti gbàdé mọ́ṣáláṣí níbi tá a ti lọ sí náà sunna nabi sallallahu alayhi wa sallam òun náà ni pé tí irú òjò bẹ́ẹ̀ bá ń rọ̀ ká ṣe sọ láti wá nínú àwọn ilé wa tí irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ èèyàn bùkátà láti ìpè kọ lọ sí mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ náà ni ìbéèrè ẹlẹ́kejì gbogbo sẹ́tà máa ń ṣe tó bá ti ní pé a fẹ́ ṣèrànlọ́wọ́ fún kí àìgbọ́ lọ́wọ́n bá gbọ́kọ́ tẹ̀síwájú ìtakùtọ̀ lọ́hùn kó máa bẹ bẹ́ẹ̀ yóò bọ̀ sábẹ́ pàṣẹ lọ́hùn kódà kó jẹ́ pé iṣẹ́ ta fẹ́ ṣe iṣẹ́ tó dáa ni ṣùgbọ́n ìrànlọ́wọ́ ń bẹ́ẹ̀ fún ìtakùtọ̀ lọ́hùn àti àìgbàgbọ́ èèyàn gbọ́dọ̀ pàtì torí pé Ọlọ́run Ẹlẹ́dàá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ń ra yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àti ìtẹ̀lé tọ́lọ́ ìpáyọ̀ lọ ẹ má sì ran ra yín lọ́wọ́ lórí àti sẹ́lọ̀n àti lórí àti kàkútọ̀ lọ́wọ́ ọbẹ̀ Ẹlẹ́dàá wa ìbéèrè tó ní béèrè sí látògbómọ́sọ̀ tó ló máa ń gbọ́ pé wọ́n sọ pé kọ̀tọ̀ kọkùnrin ọmọ sùn lẹ́ni tó dáyà délẹ̀ àwọn ọmọ aburú tó wà ń bẹ̀ kì í sọkùnrin nìkan gbogbo oníkálukú gbogbo oníkówá a gbọ́dọ̀ sùn lẹ́ni tá a délẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ pé oorun àwọn ẹni tọ́lọ́wọ́n bá bínú sí òǹlẹ́lẹ́ yẹn tàwa lẹni tó wù nínú wa kan nínú ẹni tọ́lọ́wọ́n bá bínú sí torí ẹ̀ kọ́lọ́wọ́n dákun kó má bínú sí wa islam fi kọ́ wa pé tẹ́ bá sùn ẹgbẹ́ yín ọ̀tún ni kẹ́ fi lélẹ̀ kẹ́ sì fọwọ́ yín ọ̀tún kẹ́ fi sí abẹ́ kẹ́yìn kẹ́ dojúkọ alùkébílà nígbà tẹ́ fẹ́ sùn yẹn. àìbámọ̀ lẹ́yìn ìgbà tẹ́ sùn tán ẹ wá yí síbòmí ọlọ́run á ní kẹ́ tají kẹ́ bára yín pé ẹ ti fẹ̀gbẹ́ òsì lélẹ̀ ẹ ti bára yín pé tàkàkà ẹ ti dakùn délẹ̀ ẹ tún padà sí pé ẹ ọ̀tún lélẹ̀ gẹ́gẹ́ bíi ti nítorí pé ọlọ́run ọba kìí fìyà jẹ́yàn torí ní téèyàn bá ṣe látàrí ìgbàgbé tàbó oorun ló mú yàn síbẹ̀ ṣùgbọ́n ní kí àtẹ̀tí ya títẹ̀ ti rí kò tẹ̀ wá ẹ̀ tún dára yín padà sípò bó ti ṣe dáa àti bó ti ṣe yẹ lẹ́yìn ìjà bó ṣe jẹ́. àwọn tá a bá ń pè láti ìlú òkèèrè tó jìnnà á bá pè lórí plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two. hello wa aleykum salaam wa rahmatulah orúkọ àti bíjá ti ń pè. tó ti pè lẹ́ẹ̀kan ti tó ẹlòmíì ẹlòmíì. naam salaam aleykum. wa aleykum salaam orúkọ àti bíjá ti ń pè. mohammed adimala láti sàn kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn tó ní ẹlẹ́yà tó ní ẹlẹ́yà ni wọ́n máa ń sọ pé ẹlẹ́yìn kí wọ́n jà mọ́ ọ wà nínú ìjẹ́rà islam. Wa alaikum salaam wa rahmatullahi. Orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè o. Orúkọ mi ni àbá ti ṣe láti gbé kù. Ìbéèrè yín. Nínú ètò ìsìlámù mẹ́ta kí ọjọ́ máa kí ọjọ́ máa sún ìyàrá kẹ́nà ọkùnrin àti obìnrin. tọkọ àti ìyàwó. tọkọ àti ìyàwó. hello. a máa pèsè zero nine one three four five four three two four three. ìbéèrè tó ń ṣe láti kìtì wípé wọ́n ní wọ́n máa ń sọ pé àwọn ẹlẹ́hà ìṣe sọ̀lẹ́tò jẹ̀máà tó bá kí n tẹ gbà lérò pẹ̀lú ẹ̀hà ní kóbìnrin bójú àtòbìnrin àtọkùnrin lábẹ́ òfin ọlọ́run wọ́n lè ṣe sọ̀lẹ́tò wọn ní jẹ̀máà ṣùgbọ́n tó bá pa dandan kóbìnrin ó wá sí mọ́ṣáláṣí kó tó di kó ṣe jẹ̀máà kì í sọ̀rọ̀ yẹn lórí àwọn obìnrin kan wá sí mọ́ṣáláṣí obìnrin kò ṣe sọ láti inú ilé rẹ̀ àti yàrá eléyìí tó jẹ́ yàrá rẹ̀ gangan ọlọ́lá ju kó ṣe gan ní pálọ̀ rẹ̀ lọ ámbọ̀sibọ̀sí pé ó wá sí mọ́ṣáláṣí gbogbo obìnrin kó ṣe sọ láti inú ilé rẹ̀ ọlọ́lá ju kó wá sí mọ́ṣáláṣí lọ ṣùgbọ́n tóbìnrin bá fẹ́ ṣe sọ láti rẹ̀ mọ́ṣáláṣí tó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ òfin ọlọ́run ni pé wọn gbọ́dọ̀ kọ̀ fún wọn nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam oní la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fún àwọn obìnrin tí wọ́n jẹ́rú ọlọ́run láti wá sí mọ́ṣáláṣí ọlọ́run wá sí lọ ṣùgbọ́n sọ láti wọn tí wọ́n bá ṣe inú ilé wọn ó lóore ju wọn wá sí mọ́ṣáláṣí lọ. tẹ́lẹ̀ yìí bá yé wa ajáké tóbìnrin bá wá sí mọ́ṣáláṣí yóò ṣe sọ láti mẹ́ kọ́ bá máa bójú kọ́ bá máa bójú eléyìí ìbéèrè tí ẹni tó ṣe béèrè látòkò tó ṣe wọn ní ṣé nínú ìlànà ìsìn Islam ìjọ atọ́ kọ́kọ́ àtìyàwó ọjọ́ máa sùn sí yàrá kan náà bì à kí ni ọba tún jẹ́ lánàá ìsìn Islam ọkọ àtìyàwó sùn sínú yàrá kan náà ní kọ́dọ̀ orí ibùsùn kan náà torí ẹ̀ lọ́lọ́run bá fi sọ pé tíyàwó yín bá sẹ́yìn tó di pé kò gbọ́rọ̀ sí yín lẹ́nu ọkọ àtẹ̀yìn nínú òfin bẹ́ẹ̀ ti ṣe báwí ní kẹ́kìlọ̀ fún kò gbọ́ ìkìlọ̀ ọlọ́ni ẹ yìí fi lórí ibùsùn tẹ́ ìbáwájọ́ sùn tẹ́lẹ̀ ńkọ́. so àmọ́ nínú àwọn èèyàn ẹ mọ̀ pé táwọn ń ṣe tí ò ní ìtumọ̀ ni yọkàn fẹ́yàwó ni ọkàn pa wọ́n ti bí aṣọ ti gbó ìyàwó ọmọ ibi tọkọ ń sùn tí ń sùn ti wọ́n bá tiẹ̀ bí ọ léèrè bóò ní ya alágbájá ń ṣe bóò ní tí ṣe ṣe ya alágbájá ó fi lè sọ nǹkan tó bá mọ̀ ń parí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hmm. Assalamu alaikum tula. orúkọ àti bíjẹ́ ti ń pè ọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé ṣé bí lọ́jọ́ ayá nẹ́bí táwọn èèyàn bímọ tó máa ń gbé ọmọ lọ́fà nẹ́bí pé kó bá wọn tọrọ àgbáríkà tí bàbá náà bí òsì mọ̀ síbẹ̀ làwọn sábà náà ṣe jẹ́ ìkómọjáde tí a fi táwọn bá fi níjọ́ kẹjọ kẹjọ sí ló pọ̀ sínú àjọ. alhamdulilayi tí aláyọ̀ eh, nàbì sallallahu alayhi wa sallam bá bímọ ààrẹ ni tó gbọ́mọ wá bá nàbì sallallahu alayhi kí ẹ ṣe gbogbo ọmọ tó bá bí wọn gbé wá bá nàbì ààrẹ ni tó gbọ́mọ wá bá nàbì kì í ṣe gbogbo ọmọ tán bí wọn gbé wá bá nàbí kì í sì ṣe gbogbo ọmọ bí wọn tọrọ lọ́dọ̀ ànábì kò ní kó fún ló kọ ọ̀kan méjì mẹ́ta ọ̀sẹ̀lẹ̀ kápẹ́ mẹ́wàá so eléyìí ò túmọ̀ sí pé bàtà nàbí tí wàá kú yẹn àwọn náà gbọ́dọ̀ wá jẹ́ pé wọ́n gbọ́ ọmọ wa bá wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé àrílá kọ́lẹ̀ kó àwọn sàhábà ń dánrú ẹ̀ wò a sì ti mọ̀ pé tábà ń tẹ̀lé kìtàbù wa sunnah ńṣe ni a máa tẹ̀lé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn salaful ummati salih àwọn aṣíwájú rere tó bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábí wọ́n ṣe bẹ́ẹ̀. sọ eléyìí ó ti fọ ìsì fún ìbéèrè yín tẹ wá ṣe kàn pé súná tẹ̀yìn ṣe táwọn afáàn péjọ tó ń sọmọ ló kọ sọ́bá súnà mú kọ́bá súnà mú. àwọn tó a bá ti ń pè láti ìlú òkèèrè tó jìnnà rere a máa kó sórí plus two three four nine one three four four nine nine two àmọ́ láti nàìjíríà dáná kò sórí zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six oníbèrè ń béèrè látòrí àtẹ̀lẹ́ńsẹ́ pé tí èèyàn bá bá wọn kìtìrì àwọn tí èsì mùtún èèyàn bá wọn ṣiṣẹ́ tó wá jẹ́ pé owó ṣẹ́ tí wọ́n fẹ́ fún yẹn yẹn ń bùkátà láti wọ nílé ìjọsìn wọn láti wá gbowó torí wọ́n máa ṣe mítìn kó tó sanwó fún wọn ǹjẹ́ ẹ lẹ́tọ̀ọ́ láti wọlé láti lọ gba owó yẹn níbẹ̀ so ìbéèrè mi ti wọlé síbi. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Owó làwẹ̀ tajudu. Ewó ń tajudu, àwẹ̀, àbí sọ́ra tajudu ẹ sọ pé. o ti yé o ti yé. ẹ̀lọ́ òkè ó ti yé. ó ti yé ó ti yé sí wọn. ìbéèrè tẹ́ ṣe nípa pé séèyàn lè wọ ibi tí wọ́n ti sin lọ́hùn tó pé nǹkan mìíràn wọ́n ń sìn láti gbowó sẹ́rẹ̀ ìbọ̀ gbowó sẹ́tì ọ̀jáde wọ́n ní kó wá bá àwọn kópa nù táwọn ṣe tó bá ti gbowó sẹ́rẹ̀ kó jáde. wọ́n ní aago mélòó làwọn lè máa ṣe sọ̀lẹ́tù tahajjud sọ̀lẹ́tù tá à ń ṣe lóru gbogbo òru náà ni ṣùgbọ́n tẹ́ bá béèrè fún ìtọ́lọ́lá jù òun náà nígbà tí bá ń ku ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn yẹn ó sì bẹ̀rẹ̀ láti bí aago méjì àbọ̀ tẹ́ bá ti jí láago méjì àbọ̀ ẹ máa bá sọ láti ń lọ títí dìgbà tá àlùfáàjà rẹ̀ àbí tó bá yẹ pé abala kan nínú àsìkò yẹn lẹ́ẹ̀lẹ́ lò láti fi ṣe tahajud ọ̀dà púpọ̀ kọ̀tọ́kọ̀tọ̀là nínú òfin ọlọ́run káwọn obìnrin kan máa sin òkú lọ sí orí tẹ́ níbi tí wọ́n ti sin káti ẹ̀wà apágbó lélẹ̀ yìí fẹ́ sin sí gẹ́gẹ́ bí àṣà táwọn èèyàn ń tẹ̀lé nígbà tán takò ẹ̀sìn torí orí Islam sọ pé kẹ́ ẹ máa sin òkú yín sí káwá pé inú ilé náà lẹ fẹ́ sin sí obìnrin ọ̀gbọ́dọ̀ báwọn débi tán fẹ́ sin sí yẹn ẹ wo wàhálà púpọ̀ tẹ́ gbé bára yín nígbà tẹ́ bá sin òkú ságbólé àwọn obìnrin náà fẹ́ kọjá ẹ ti dí wọn lọ́nà báyìí. Hmm. hello. salaamu aleykum antula. orúkọ àti títẹ̀ ti ń pè. kí ni ìbéèrè yín. ẹgbọ́n sókè ẹ̀jọ̀ ẹgbọ́n sókè. Okay, Ẹ ti béèrè béèrè àtẹlẹ ẹ fáwọn ọmọ. Náà ẹ fẹ́ lómi láì kó béèrè, wọ́n ti béèrè lé àtẹlẹ. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi, ẹ nínú sàn, tí èèyàn bá so ìgbéyàwó, tó wá jẹ́ tó gbogbo nǹkan tó fi so ìgbéyàwó ọkùnrin yẹn nílò ní ìlú pé ó lè fẹ́dàgbà àbí Wa alaikum salaam wa salaam wa barakatuh. Olókùn àti bẹ́ẹ̀ ti ń pè. Kí ni ìbéèrè yìí? Tí ẹnìkan bá ní àìsàn kan táwọn dọ́kítọ̀ sọ pé kò sí sójú àwọn máa máa ní ìdọ̀jẹ́. Ọwọ́ kan bíi bóyá bákan wá sọ pé ẹ̀yìn wá sọ pé nǹkan báyìí o kó tó rí bóun sí pé nǹkan báyìí sẹ́kùlé rẹ̀ tó bá ti bá ń bẹ̀ mọ́ bíi pé ẹ̀ tako sí orí nǹkan kan kó gbé sẹ́kùlé tó bá ti bá ń bẹ̀ mọ́ ni màá sí léwu ẹ̀ lóyìn o ti di pé èèyàn tẹ̀bọ̀ àti kí ní àbá tẹ̀bọ̀ kí lèèyàn fi kàn rẹ̀. ọ̀dà asalaamu alaykum tula. wa aleykum salaam tula wa kàtó orúkọ àdìbò tẹ̀ ti ń pè. orúkọ mi ni sọlá àkàdé. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹni tí a máa mùsùlùmí lọ́gbẹ́ àbá rẹ̀ gan ni máa ń jí ní kírun òun náà ti ń pera ẹ̀ ní àáfà àwọn agbóró rédíò ń sọ wípé àwọn fẹ́ fi òòṣà kan ìsàlẹ̀ àwọn kan ṣé ẹni yẹn ṣé ẹni tí ẹ̀ lè tẹ̀lé táwọn oṣìṣẹ́ ti jẹ́ àbá àwọn ṣúgà bí àwọn alákàlà ṣe ẹni tí ẹ̀ lè tẹ̀lé ni àwọn alákàlà ṣe máa lọ dàbí kí ọ̀dẹ́ ìwé ẹ̀ padà kú lọ́dọ̀ rẹ̀. alhamdulilayi obìnrin tó lọ́kọ tó ṣe pé nǹkan tí wọ́n fi fẹ́ níyàwó ní sọ́dáàkì ọkọ rẹ̀ ní ń ṣe àǹfààní nínú nǹkan yẹn nílò obìnrin yẹn wá ń béèrè pé ṣé ntọ́kọ ń ṣe dáa àbí ò dáa ẹ ntọ́kọ rẹ̀ ń ṣe dáa lókun ìgbà tó bá ti yọ́nú sí i nítorí pé tóbìnrin bá lówó kan tó bá yọ́nú sí pé kọ́kọ rẹ̀ kó máa jàǹfààní owó yẹn ọkọ rẹ̀ ò ṣe ń tọ́jú ìwọ̀ àmọ́ gbogbo nǹkan tí wọ́n bá ń bá yàn lò nínú dúkìá èèyàn tí ó bá lọ́rùn kíkọ̀ ló kéèyàn kọ̀ kì wá sí pé kéèyàn fi ẹni tí ń lo nkéèyàn sílẹ̀ tí ó sì tẹ́yàn lọ́rùn láì bá wí kó wá jẹ́ pé a níkùn sínú sí i látàrí nǹkan tí ń ṣe èyàn tí èsì sí pé wọ́n fi nǹkan kan dí wa lẹ́nu tá a fi kọ́ fún un sọ àmọ́ tó bá lò pẹ̀lú ìyọnu wa kò sí nǹkan tó burú níbẹ̀ torí pé Ọlọ́run sọ pé fẹ́ẹ́ tọ́bìnrin náà kò máa ń ṣe ìmínú náà sẹ́n fẹ́kọ̀ọ́ lóhùn hẹ̀ ní ẹ̀mẹ́rì tóbìnrin bá yọnu sí nǹkan kan nínú tó fún sọdáàkì ipe kí wọn náà máa fọwọ́ mu ọlọ́run ní ẹjẹ́ ẹjẹ́ lọ́nà tó ṣe pé yóò dùn yóò sì tẹ́ yín lọ́rùn. wọ́n ní tí wọ́n bá ń sáré àárẹ̀ yìí wá débi pé àwọn ẹni tí ń tọ́jú òun wọ́n sọ pé tọ̀ kò sóògùn kan táwọn mọ̀ pàtó tó lè mú àárẹ̀ yìí kó ṣùgbọ́n àwọn ọmọ bá tọ́jú rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ bá mánéjì ẹnìkan á gbé nǹkan kan fún pé kọ́ lọ́ọ́ máa kán po sí torí àárẹ̀ yìí kan náà wọ́n á ní sóun ti ṣẹbọ àwọn náà mà dájú àwọn kan po sí nǹkan kan ṣe kínní kan sí nǹkan kan ìlànà àwọn ẹlẹ́bọ lílé yẹn kìí sí ìlànà àwọn mùsùlùmí kìí sí ìlànà tí Islam là kalẹ̀ pé máa fi tọ́jú àárẹ̀ tí bá ń ṣe wá ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ẹ rí i ẹni tí ń ṣe béèrè sòun tó rẹ́ni tá a bá fẹ́ béèrè ẹja mọ yanu dáadáa ṣé bọ́ọ̀ mà lọ fẹ́ béèrè àbí wọn náà ti mọ̀ ọ́n wá ẹni tó sọ tí ó sọ fún ọ pé tí ò dáadáa àwọn èsì bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́ bá wọn ní tí bàbá èèyàn bá jẹ́ mùsùlùmí. àwọn àlékún sọlá wọn ti lọ bọ̀rọ̀ kàdé orúkọ àti bíbẹ̀ ti ń pè. ìyàwó kí ni ìbéèrè yín o ẹ ṣeun. ìbéèrè wa ni pé ìjẹ́ ó tọ́ sílẹ̀ nínú rẹ̀ sí Islam téèyàn mọ̀ ṣayẹyẹ ọjọ́ béèrè tí wọ́n ṣe nípa pé ẹni tá a ti mọ bàbá rẹ̀ mùsùlùmí tó náà sì ń pera rẹ̀ mùsùlùmí àti pé pápá gan tó láǹfà lò wọ́n á ní wọ́n á ṣe kéde kan láwọn ààyè tí wọ́n máa gbà ṣe kéde láyé gbogbo ipá àwọn fẹ́ sọdún ṣàkan lágbègbè ọ̀dọ̀ àwọn sọyẹ káwọn sì fìyàwó àwọn lẹ pẹ̀lú rẹ̀ pé kọlọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kọtọ o àfi tó bá pẹ́ bọ ní ọba kọ lọ́dọ̀ rẹ̀ àti bí wọ́n ṣe sọdún ṣà ẹhẹn tó bá pé islam ní islam ní í ṣe pẹ̀lẹ́bọ islam ò ní ṣe pẹ̀lú òòṣà ẹnikẹ́ni tí ó bá ṣe islam wá ṣe pọ́nbélé ìṣe sí òṣèṣe kò ṣe sí kò sí tọ́kàn islam pẹ̀lú ẹbọ lásán ni ẹni tó fẹ́ sin náà tó fẹ́ wà lìjẹ́nà wàá pa gbogbo ẹ̀ tì torí pé àrí lákọọ́lẹ̀ pé ṣẹ̀ṣẹ̀ ló ṣe tó fi wà lìjẹ́nà ìgbà tí wọ́n ti gba islam wọ́n gbọ́dọ̀ gbà kọ́ gbòfin rẹ̀ mání eléyìí lòfin tọ́lọ́n tó fi rán nàbì muhammed sallallahu alayhi wa sallam hama sayẹyẹ ọjọ́ bíi tí ìyá wa sílá béèrè látẹ́jìgbò kò sí nínú ìlànà ìsìn islam ẹ bira yín léèrè látijọ́ tẹ́ ti dáyé kí lẹ rí ṣe tọ́jọ́ pé tẹ́ ẹ bá kú lónìí ẹ lè rálì jáná wọ̀ ẹ bira léèrè. Ah. hello wa aleykum salaam wa rahmatulah wa barakatu orúkọ àti tó ń pè ẹ̀dá kan wọ́n ní lọ sí mọ́sáàsì pé Orúkọ àti ìfẹ́ ti ń pè. Naam. Naam, naam. Hello. Wa alaikum salam wa barakatuh. Orúkọ àti ìdájí ń pè. Orúkọ mi náà fàájì sí ìpínlẹ̀ láti Èkó. Kí ni ìbéèrè yín? Orí kíkọ sótọ̀ mi ní ẹ̀sìn náà àwọn tí a bá fẹ́ máa pè láti ìró òkèèrè a máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two. ìbéèrè tí wọ́n ṣe láti oko níbi báyìí pé tí obìnrin ọba ṣe sọ̀látò bọ́hùr lọ́jọ́ jùmọ̀ ṣé yóò dúró de kán parí sọ̀látò mọ́ṣáláṣí náà ni kó tó di kó ṣe sọ̀látò bọ́hùr tiẹ̀ àbí ìgbà kan bá ti ń ṣe lòun náà lè ṣe tiẹ̀ àkọ́kọ́ ni pé tákòkò bá ti wọlé wọ́n ti ṣe sọ̀láàtù mọ́ṣáláṣí wọ́n ti ṣe sọ̀láàtù mọ́ṣáláṣí ìmáàmù ti parí kútúbà kò tí ì parí kútúbà kọ̀ọ̀kan obìnrin tó bá gbé inú ilé rẹ ló ti fẹ́ ṣe sọ̀láàtù wàá ṣe sọ̀láàtù gbóòrò rẹ rákà mẹ́rin pérépéré nítorí tẹ́lẹ̀ náà kì í sọ̀rọ̀ yàn lórí obìnrin pé kó wá sí júmọ́ à obìnrin ò sì ní yí padà pọ̀ dọkùnrin tábà wá pé júmọ́ àti òtíjọ́ràn yàn lórí rẹ lè dọ̀ràn yàn torí rẹ̀ kò sí ìgbà tẹ́yìn ṣe sọ̀láàtì láti ìgbà tákòókò sọ̀láàtì bá ti wọlé tẹ̀sí ẹ̀yin ò bùkátà láti dóde sọ̀láàtì lùjùmọ̀ rárá rárá ẹ̀ sì bùkátà láti dúró de kí wọ́n parí kútúbà rárá rárá ẹ̀ sì sọ̀láàtì ní tásìkò sọ̀láàtì bá ti wọlé. wọ́n lẹ́ni tó bá máa máa lọ sọ̀láàtì lára tásìkò rẹ̀ fi lọ ṣé yóò san padà ní àbíbáwò àti dáhùn ìbéèrè yẹn wípé kò sí ẹ̀rí tó sọ pé yóò san padà ṣùgbọ́n tẹ́rì tọ́ka sí ni kó ti sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá àyàfi kó máa tọrọ àforíjì láéláé ó sì máa ṣe dáadáa kó máa ṣe náfìlà púpọ̀ láti fi dí àyè tí sọláàtì ẹyọ kan tí ó fi ráre yẹn tó filẹ̀ bọ́yọ́ náà wọ́n jẹ́ foríjì wọ́n ní orin kíkọ ṣé Islam faramọ́ kọ́ faramọ́ orin kíkọ báwo àtàlùkùránì kíké àti kíkọ èwo náà jọra wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́.

bá dì láì lọ́sẹ̀ ẹrùngọ́ ọ̀nà dàda ṣùgbọ́n sọ. Ah, kí ni ìbéèrè yín. ẹ dákun mo gbé wọ́n fẹ́ béèrè ọkùnrin kan lọ́wà ó ń ṣáájú èrò fún wa so nígbà yẹn ó níyàwó ìyàwó ẹ̀ wá kú sọ́lẹ́tò ká tó máa tó ọ́sà ògbáyà ó wóbi wóbi wóbi kò wó lóde ṣé ó lẹ́tọ̀ láti pé kó máa ṣáájú èrò fún wa náà ni àbí ìpè ojú òòrùn fi níyàwó tó lóde òun tẹ́ ọ̀pá. kò sí wàhálà ó ti yé ó ti yé hello. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àti tẹ́ ti ń pè. alhamdulilayi ẹni ẹni tí ń ṣe ìmáàmù fún yín ó níyàwó ṣùgbọ́n ìyàwó rẹ̀ ti kú sóṣù tún yẹ kó tẹ̀síwájú pẹ̀lú pé ń ṣe lè máa mú láì jẹ́ pé ìyàwó wà lọ́dọ̀ rẹ̀ ìyàwó ń bẹ lọ́dọ̀ ẹni ìyàwó ò sí lọ́dọ̀ ẹni kí ló ní í ṣe pẹ̀lú lè máa mú lè máa mú ti ń ṣe ṣebí kó síwájú yín sí lọ́ọ̀ni ó ní lè máa mú kò ní lè máa mú kọ́kọ́ dínà ó níyàwó kò níyàwó kọ́kọ́ dínà kó sì lè máa mú fún yín. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ àti bíi tẹ́sí ń pè é. Ah, láti bo. láti bo. Ah, kí ni ìbéèrè yín. Kí ni sọ? Wọ́n fi sẹ́kẹ̀ ń bẹ tó jẹ́ iṣẹ́ àfà náà, máa ń gbọ́pàá ń sọ pé iṣẹ́ àfà, iṣẹ́ àfà, irú sẹ́wọ̀n ni iṣẹ́ àfà. Ah, hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh àkíní ah, béèrè yín. aago mélòó ni ìran májèlú wọlé aago mélòó ni èjì wọlé ah. eh, oníbèrè béèrè láti sẹ́yìn ó ní iṣẹ́ ò ní sí àfà tó bá gbé tẹ gbà lérò pẹ̀lú àfà lẹ́ńtọ́ máa kí ó iṣẹ́ rẹ̀ náà ni kó fi kí ó kó fi mọ àwọn ọmọ mùsùlùmí kó fi kíó kó fi mọ àwọn mùsùlùmí kó fi islam kó fi yé àwọn mùsùlùmí ẹni tí ó mọ̀ nípa òfin ọlọ́run kó fòfin ọlọ́run ọba kó fi bọ́ wọn lọ́nà tó fi jẹ́ pé gbogbo wọn mọ̀ sí náà lọ́nà tọ́tọ́ àtọ̀nà tó yẹ eléyìí ló yẹ kó jẹ́ iṣẹ́ ẹni tó bá mọ kíó so àmọ́ tó bá yẹ pé nǹkan míì lẹ́ bá gbà lérò pẹ̀lú ẹ̀ àbáwọn ẹni tí ń ṣe máa bá gbà lérò pẹ̀lú ẹ̀ àwọn lẹ́wàá bi léèrè gbàdán ikú tún ṣàkójọpọ̀ nǹkan míì lẹ́wọ̀ aṣẹ̀ṣẹ̀ béèrè lẹ́yìn ìyẹn ni pé téèyàn bá mọ kí ó pèsè pé ọmọ ṣiṣẹ́ babaláwo yóò mọ ṣiṣẹ́ yẹnwó yóò mọ tẹyàn rìn ṣe eléyìí tó wá pé ni wọ́n pè láàfa o fàjẹpẹ́ tó bá mọ kí ó tóun èsì ṣẹni tí ń ṣerú iṣẹ́ báyìí kó gbéra rẹ̀ jìnnà sórúkọ yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àkókò làkókò sọ̀lẹ́tùl magrib ní wọlé láago aago tí sọ̀lẹ́tùl magrib ń wọlé òun náà ní kẹ́ ẹ rí ipò òrùn ti wọ̀ tóòrùn bá ti wọ̀ tó sì dá wa lójú pé òrùn sí lójú sámàmà so eléyìí ó fi hàn wá pé àkókò salatul magrib ó ti tó ṣùgbọ́n láago tá à ń fi sọ́wọ́ ní tá à máa rí lákọọ́lẹ̀ lÓgbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ lẹ́nu lọ́lọ́ta wàyí òun náà ní kí wọ́n sọ fún pé aago méje ó kù ṣẹ́jú márùn-ún nírú ọjọ́ òní yìí aago méje kù ṣẹ́jú márùn-ún wọ́n ní ní salatul magrib ó l'Ógbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀ ẹ̀yin ọ̀wá ní gùnlé aago tí wọ́n sọ yẹn ẹ wàá máa wojú sánmà ìjà aago méje bá ti kù ṣẹ́jú márùn-ún sóòrùn tún ṣẹ́kù lójú sánmà àbí ọ̀ṣẹ́kù mọ́ àbá aago méje lù gan sì tún rọrùn à ní pèpè fún sọ̀làtì nígbà tá a bá tó rọrùn márùn ìlàwó tó pèpè fún sọ̀làtì ilé ìjọba. plus two three four nine one three four four nine nine two zero two láàmú àpèsè àtàbáwá ní ìlú kiri. àwọn tá a bá ń pè láti agbègbè wọn bíi ọmọ jẹ́ zero nine one three four five four six three four nine. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ àti fífẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín. aláṣọ ìbéèrè mi ni pé ìjẹ́ ń sọ sínú àwọn tó bá ń sọ wípé kí èdè ní kí òun nínú ilé ó sọ sínú ìdílé tó kí òun nínú ẹ̀ka. alhamdulilayi ọ̀hún gángan ní súnà àti sàlàyé lónìí náà kìí sá àwọn kan ló sọ ànábì wa sallallahu alaihi wasallam tá à ń tẹ̀lé náà ló sọ ànábì ni la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khair ẹ mọ́kọ̀ fáwọn obìnrin àwọn ẹrú ọlọ́run láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run tán bá gbá yọ̀ǹda ṣùgbọ́n sọ láti wọn tán bá ṣe ń lé wọn ló lóore jù èyí bá ṣe ń lé yín ló lóore jù Uh, plus two three four nine one three four four nine nine two zero two òun ni international member tá a máa pè sí zero nine one three four five four six three four six òun ni àwọn tá a bá ń pè láti nàìjíríà ní ibí. béèrè tí afẹ́bí lẹ́ẹ̀kan wọ́n ní pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kọjá pé ọkùnrin àti obìnrin wọ́n ń ṣe ìrìn àjò papọ̀ àmọ́ wọn ò jẹ́ ní tí ó jẹ́ fúnra wọn àmọ́ bára wọn tán. sọ wá sọ pé lè fojú sú àwọn díẹ̀ kẹ́ bá ṣàlàyé. hello bẹ́ẹ̀ sí wa alexan slower kàdé. lábẹ́sẹ̀ mo fẹ́ sọ mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ìjọba tí ẹ bá lọ sí jùmọ̀ tó bá rákà lákọ̀ọ́kọ́ pẹ̀lú kábàdà tó gbé tó bá tẹ́kọ̀ọ́ rákà ló wá bá bẹ̀rẹ̀ tó wá kí yẹn tó ọwọ́ tó wá kí jùlọ sí gbé mímọ̀ sí payẹ̀ tí ọ̀rẹ́ ìlà fẹ̀rẹ̀ lórí àtijọ́ ìjọ ìwọ̀n ní ibẹ̀ àdúgbò lẹ́tọ̀ọ́. ọ̀kẹ́ ọ̀dà lábẹ́ òfin ọlọ́run obìnrin ò gbọdọ̀ dá rìnrìn àjò àfikọ́jọ́ pé ẹnìkan nínú ẹni tó jẹ́ léèwọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ iléèwọ̀ ọ̀nà lẹni tó lọ́n ṣe iléèwọ̀ fúnru rẹ̀ láti jọkọ̀ fúnru obìnrin dáhùn látàrí bí wọ́n ti ṣe tán àbí kó sì jọkọ̀ rẹ̀ so àwọn eléyìí ni ọ̀tọ̀ tí wọ́n máa mú obìnrin rìnrìn àjò lábẹ́ òfin ọlọ́run ó lè bá làákà ìtiwa mu ó lè má bàa mu bófin ọlọ́run ti ṣe sọnù a sì mọ̀ pé mùsùlùmí a máa tẹ̀lé òfin ọlọ́run náà ní bọ́lọ́run bá ti ṣe sọ nǹkan rẹ̀ kalẹ̀ àmọ́ ṣe àfintọ́lọ̀ bá ní ká ṣe. wọ́n ní àwọn lọ sí júmọ́ rákà ẹlẹ́kejì làwọn wá bá so rákà kan bọ́ mọ́ àwọn lọ́wọ́ àwọn á dìde àwọn á pé rákà kan tó kù ṣùgbọ́n ìgbà táwọn jáde kú mọ́ṣáláṣí ibẹ̀ yẹn táwọn kọjá gba mọ́ṣáláṣí míì àwọn òtí ẹtí bẹ̀rẹ̀ júmọ sáwọn lè darapọ̀ mọ́ káwọn fi lè láǹfààní àti bá gbogbo júmọ ń bì láti bẹ̀rẹ̀ dópin rárá o mo ti báraka kàyàn ti bá sọ láti júmọ náà lọ́hùn ó bùkátà láti darapọ̀ mọ́ àwọn eléyìí má torí pé àgbọ́dọ̀ ṣe júmọ méjì lọ́jọ́ kan ní ìjẹ̀bù ṣojú. zero nine one three four five four six three four six òun náà ni a máa pèsè zero nine one three four five four six three four six láàmú àpèjì fáwọn ìbéèrè wa àwọn tá a bá ń pè láti ìlú òkèèrè ẹja gbà pèlè iná. hello. wa aleykum salaam salaam wa kàtí orúkọ àti ibi tẹ́ ti ń pè. lórúkọ láti ìlànà ọdún. kí ni ìbéèrè yẹn. ìbéèrè tí mo fẹ́ béèrè tí ọkọ àtìyàwó ṣe ọjà tí ọkọ àtìyàwó bá sùn kí ẹ̀ bá sọ fún ìyàwó yẹn kò kíyà síyàwó mọ́ níbi ọ̀rẹ́ òun gbé kọ̀ sáyìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí bẹ́ẹ̀ bá ti ṣe olùdíyàwó ṣe kọ́fìdé ń bímọ fún un ṣé ọ̀dà ṣé ọ̀dà àbí bọ̀dà. alhamdulilayi wọn ní táwọn bá wá pẹ̀lú ìyàwó àwọn táwọn á di ipò ọyá àwọn fẹ́ bá ṣeré tó wá ló ti rẹ̀ wọn bẹ́ẹ̀ ni tó bá kó ti rẹ̀ lára lótòótọ́ ọlọ́run ọba kò ní kéèyàn lọ la ọrùn ara rẹ̀ bọ nǹkan tó ṣe pé ó ní lára tó bá rẹ̀ pé yọ rẹ̀ sára àbá rẹ̀ ń tiẹ̀ ń dà láàmú ṣe irú eléyìí ẹ̀yin náà ojú ni irojú sànù eléyìí kò túmọ̀ sí kóbìnrin yẹn ṣẹlọ̀ ẹlẹ́kejì ẹ̀wọ́n ní tí ẹ̀mbájọ́ ń gbé pẹ̀lú obìnrin láì tí ì so igi pẹ̀lú ẹ̀ tí bá sì ń bímọ fún yín ṣé ń tẹ̀sẹ̀ yín dà o aburú burúkú ni ẹ kàn bí ma ságbo zina lásán ni àwọn ọmọ yẹn sọmọ yín àwọn ọmọ ìyàwó àwọn ọmọ obìnrin ni àwọn eléyìí nígbà tẹ́ ẹ̀ ti so yìgì lábẹ́ òfin ọlọ́run wọ́n ní wọ́n ní ìyá wọn ò ní bàbá ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbá ẹ ṣàtúnṣe lónìí kó tó dọ̀la kí ni ọ̀nà yín ebi àwọn òbí rẹ̀ náà ń rí i gbọ́dọ̀ yín náà ló sì wà tóbi títí ń rí i pé ǹjọ́ ń gbégbé ìranù náà ni òní wá ń ṣàtúnṣe tí gbígbé yóò fi wá bá tọlọ́mù. hello. orúkọ tàǹtí náà ẹ fẹ́ lómi láàyè ẹ fẹ́ lómi láàyè. hello. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ àti bẹ́ẹ̀ tí ń pè. Usman láti Ọ̀yọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí àwọn tí wọ́n máa ń wo ìran oníìsìn. ẹgbẹ́ ni kámákámá. wọ́n máa ní báyìí nǹkan báyìí ni wọ́n máa ṣe nǹkan báyìí ni kò máa ṣe ń jẹ́ jẹ́ ni. kí lẹ fẹ́ béèrè àwọn tó máa ń bo kí ni kí lẹ fẹ́ béèrè ń pẹ̀. bí wọ́n bá sọ pé aṣọ kan ní kéèyàn máa wọ̀. àwọn ń yẹ ń wò àwọn yẹ wo àwọn yẹ fẹ́ wò. kọ̀tọ́ kọ̀tọ́ mùsùlùmí ni wọ́n máa wulẹ̀ béèrè béèrè kan kò ní tuma. ó ti bẹ́ẹ̀ tó báyìí hello. mùsùlùmí ni wọ́n kí ló fẹ́ fi lẹ́nu kan tó ṣe yẹn wò sí. láti bo kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀yin ń ṣàlùwàlá wọ́n tún kírun lọ èèyàn wá wọlé èèyàn bá wọn lẹ́nu rún so last track ni wọ́n wà ní ọmọ so ìmọ̀mù ti dé lórí ìrùkù bíyàn bíyàn tó jọ ẹ̀yìn ìrọ̀rọ̀ ẹ̀yìn ní ìgbà bíyàn mẹ́ta lè ná èèyàn jọjọ́ ẹ̀rọ papọ̀ tí wọ́n wá jókòó wọn sálámù ìyá múrùn mi ìyá ẹ̀jẹ̀ múrùn mi wà ní àti ìyá bá ẹ̀rùn ìyá bá jàmọ̀ ìyá bíyàn ṣe bẹ̀rẹ̀ àlọ́dà ìyá ẹ̀jẹ̀ múrùn mi wà. Hello. Wa alaikum salaam wa barakatuh. Orúkọ àti ìbílẹ̀ ti ń pè. Aminu Najimudin láti Ògbómọ̀ṣọ́. Àkí ni béèrè yín. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nípa ìtọ́láàtì náà ni. Ká pé Yorùbá sì rìnrìn àjò. Bóyá ìrìn àjò tó wá sí kọ́sìrì ni ó fi ibi tó dé kí. Ìrìnàjò tó gba kí àwọn èèyàn wá láti oríṣiríṣi bá yàn lọ sí ìkànnì ìkànnì. So nígbà tó wá débẹ̀, ó fẹ́ kí kọ́sìrì but nígbà tí àwọn tí wọ́n kírun wọ́n bá wọn kẹ́jẹ́ kírun gbàgbọ́ sábà àlàtán àwọn tí kírun yẹn lérò ń gbà tó sì náà lẹ́rú bí ìlú ń ti pọ̀ torí polisi ti dàgbọ̀ lẹ́yìn ìjẹ́ ó ti yé. nígbà àwọn tó wá kírun yẹn wọ́n ti kí. hello. hello. salaam wa rahmatulah wa barakatuh orúkọ àti ibi tẹ́ ti ń pè. àyà mi mi sọ̀rọ̀ látẹ́gbẹ̀ẹ́ wọ̀. àkínní bẹ́ẹ̀ rẹ̀ yín bí ìtàn yóò bèrè ni pé omi tí èèyàn fẹ́ fi wẹ̀wẹ́ súnà tó ah. bá ti wà mọ́ látọ̀ bóyá ó ti dàpọ̀ mọ́ nǹkan kan àbí omi ẹ̀ hàj dáadé fi antiseptic sí láti fi wẹ̀ àbí báwo ni. alhamdulilayi nítorí wàá bá jama raka ti gbẹ̀yìn ní ìgbà tí kò sí báraka kankan nítorí pé ìmáàmù ti gbórí sókè láti rúkú kó tó di pò darapọ̀ mọ́ wọn. kí lẹ́yìn kọ́mọ ìpè bákan méjì lọ́rọ̀ ọ̀hún nínú kó dìde kó o sì sọ láti náà sì rákà tó bá jẹ́ lóhor asur àbí ìṣá bí rákà mẹ́ta rẹ̀ kó pé tó bá jẹ́ rákà méjì rẹ̀ kó pé tó bá jẹ́ àbí o sì rí pé mi náà wọ́n tún fẹ́ gbé dìde darapọ̀ mọ́ wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nǹkan tí wọ́n ṣe nìyẹn wọ́n ní táwọn bá jẹ́ orin àjò àwọn tò lẹ́yìn ṣùgbọ́n ẹni tí ń bẹ ń lé ni wọ́n. ṣé tí wọ́n bá ti ṣe rákà méjì sáwọn odò ń ta àwọn sálámà ni àbí tó bá tẹ̀ ṣe pé rákà kan làwọn bá lẹ́yìn wọn sọ́kàn làwọn fi kún ẹni bá ti ṣe sọ̀láàtì lẹ́yìn lèmáàmù tí ń bẹ ń lé irú sọ̀láàtì ẹni tí ń bẹ ń lé ni wọ́n ṣe o yàtọ̀ sí tó bá yípa ṣe sọ̀láàtì lẹ́yìn orin àjò tó ń bá parí rákà méjì rẹ̀ àwọn òfin wọ́n lómi tó bá ti lúpọ̀ mọ́ èérí ìdọ̀tí àbí tó yí àwọ̀ rẹ̀ padà òórùn rẹ̀ tàbí títọ́wò rẹ̀ ṣé a lè fògùn sí tí máa bá ní pa kòkòrò pa iwọ pa gbogbo ẹ̀ tómi yẹn ó fi di tó tún mọ́ padà a lè fi sè lópin ìgbà tó náà bá ti ní yí àwọ̀ rẹ̀ padà tí ò ní yí òórùn rẹ̀ padà tí ò ní yí títọ́wò rẹ̀ padà tó náà bá ti yí nǹkan kanu mẹ́tẹ̀ẹ̀ta padà a lè lo atúbọ̀ bàjẹ́ sí ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ alhamdulilayi rabbil alamin adápẹ́ fọlọ́run ba bẹ́ẹ̀ ni adúpẹ́ fún àwọn olùmọ̀ wa olùkọ́ wa tí wọ́n ti ń bá wa dáhùn sí àwọn òbí aláti àárọ̀ kọ́lọ́ọ̀bá kọ́ bá ṣe àlékún fún alẹ́ àti ní àkírọ̀ bẹ́ẹ̀ ni tó ṣe olùgbọ́ ètò yìí kí ọlọ́ọ̀bá kọ́ bá kẹ́ kọ́ bá ṣàmì láyé àti àkírọ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.